وكل ضلالة في النار أنا أقف الله أبا الله سبحانه وتعالى ọba tí ó sàwálẹ́sà tó dẹ̀ tẹ́wà kù lórí ìlànà alìsílám eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run ọba sí gbogbo àgbáńláyé ìlànà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí láti fi sin òun ọlọ́run ọba ìlànà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó sàlẹ́sà eléyìí tó yọ sí pé òun náà ni ẹ̀sìn tọ́lọ́run ọba Allah subhanahu tó máa tẹ́wọ́ gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá mú wá bá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́jọ́ gbé al-qiyama mo jẹ́rìí pé kò sí ẹni gágá tó tọ́ láti máa jọ́sìn fún àfọlọ́run ọba Allah subhanahu wa nìkan mo sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba tí ò ní já láíláí kó máa bá síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrí ojú ọ̀nà anabi sallallahu alayhi wa alihi wa sallam títí tí yóò fi di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama. eléyìí tá a fi ṣẹ̀dá lẹ́kọ̀ọ́ fúnra wa ní alẹ́ yìí gẹ́gẹ́ bíi ètò tí a ti gbé kalẹ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí yẹ sí pé a ń tẹ̀lé gẹ́gẹ́ bí a ṣe làkalẹ̀ tádẹ̀ ń bẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí nǹkan yìí kí ó ní orí padà dáa nínú ìgbésí ayé àwọn mùsùlùmí lápapọ̀. La adẹ́nbẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí orí padàdà ní àdúgbò yìí ọlọ́wọ́n bá kó jẹ́ kó lórí padàdà nínú ìlú yìí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó lórí padàdà káàkiri gbogbo àgbáńlá yìí ọlá àìpé méjì ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlá àìlórógún ọlọ́wọ́n bá ikhwata kiram ká tó bẹ̀rẹ̀ kíka kíra ilé táwọn bí ń ṣe dánlẹ́kọ̀ọ́ fún wa lálẹ́ yìí al-fiqhul muyassaru fi dawil kitabi wa sunnah síwájú ká tó bẹ̀rẹ̀ sí ka kíra yẹn gẹ́gẹ́ bí ètò wa mo ní àwọn àkíyèsí kan eléyìí tí ó ṣe pàtàkì tó ṣe kókó lórí àṣìṣe eléyìí tí mo ṣe nínú àwọn nínú ìkan náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti lọ àwọn ọmọ ìyá bíi mẹ́ta kan ọlọ́wọ́n bá kó bá mi ṣe àlékún dáadáa àwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n pè mí sákìyèsí nígbà tí wọ́n gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn tó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn wọ́n wá pè mí sákìyèsí àwọn àkíyèsí wọ̀nyí àwọn àkíyèsí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ̀lera wọn àkíyèsí wọn yẹn ó tàmí jí ó sì tèmi láǹfààní láti tún láti ṣe ìwádìí ìwádìí ìmọ̀ lórí àlámọ̀rí tí mo ṣàìṣe lórí ẹ̀ ṣùgbọ́n wá fẹ́ gbé nǹkan ẹ̀ jáde láti ṣàtúnṣe àtiṣe yẹn kọ́lọ́mọba Allah subhanahu fún kí ó forí jì mí kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kí àtúnṣe yìí kó jẹ́ kó lépa bá àwọn àṣìṣe yẹn gbogbo bí kíbi táyìṣe yẹn bá ti dé mo bẹ́ẹ̀ lọ́wọ́ bá lọ́sù máa ń sára kọ́lọ́n kó jẹ́ kí àtúnṣe yìí dé bẹ́ẹ̀ kọ́lọ́n kó tún jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. ọlá ìjọba sọlọ́n bá lọ́sù fáwọn ọ̀tàálà. aláwọ̀kọ́ náà ọpẹ́ pàtàkì kó lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá yẹn ọmọ ìyá alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ pè ní sákìyèsí láti ìlú Gabon láti ìlú Gabon lọ́mọ ìyá yẹn ni wọ́n ti tẹ́ǹdì ni wọ́n ti fi àkíyèsí wọn ránṣẹ́ lórí whatsapp ọmọ ìyá yìí onísúnnà dáadáa ni wọ́n tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní kí wọ́n nífẹ̀ẹ́ ìmọ̀ gbàgbọ́ yìí àbí ìmọ̀ gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ súnnà tí wọ́n sì máa ń ṣe ìbéèrè lọ́pọ̀lọpọ̀ gbà lórí tó bá rú wọn lójú mi mọ̀ wọ́n sójú àṣùgbọ́n ẹni táwọn máa ń gbúrò dáadáa nípa wọn ni fẹ́ pé wọ́n máa ń fi àwọn ìbéèrè wọn ránṣẹ́ tó bá rí ọ̀rọ̀ tí ó rú wọn lójú ìgbà tí wọ́n gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ yìí tó dẹ̀ takò nǹkan tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ní nǹkan tí mo ṣàṣìṣe mẹ́ẹ̀ tó takò nǹkan tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tó ń wá fi nǹkan tí wọ́n mọ̀ yàn ránṣẹ́ pé kí n bá wọn yẹ̀wò so pé kí n bá wọn tàn mọ́lẹ̀ sí nǹkan táwọn ti gbọ́ ìmọ̀ táwọn ti ní tẹ́lẹ̀ nípa àlámọ̀rí ni eléyìí tó yàtọ̀ sí nǹkan táwọn gbọ́ látọ̀dọ̀ mi so pé kí n bá wọn yanjú ìrújú yẹn àbí nǹkan tí ó fẹ́ dàrú yẹn so mo rí i. Ah, kọ́lọ́wọ́n bá kó san ọmọ ìyá wa yìí kọ́lọ́wọ́n kó bá san wọ́n lẹ́sàn rí ọmọ ìyá ẹlẹ́ẹ̀kejì ẹni tí mẹ́sẹ̀jì wọ́n tún dọ́dọ̀ mi ti kejì òun ni ọmọ ìyá wa kan tí orúkọ wọn jẹ́ Abdulhakeem so ọmọ ìyá yìí náà ni wọ́n dárúkọ wọn nígbà tí wọ́n fi mẹ́sẹ̀jì wọn ránṣẹ́ sí mi lórí WhatsApp láti pàkíyèsí so orúkọ ọmọ ìyá yìí máa ń jẹ́ Abdulhakeem gẹ́gẹ́ bí wọ́n ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh my name is Abdul Hakim I listened to one of your audios recently where you spoke about alcohol and blood I enjoyed the lecture and, and decided to share it with my friends and family however I became confused when you spoke about the validity of the prayer of a person who drinks and prays and that the hadith which, which invalidates the prayer too which, which, which invalidates the prayer, the prayer too is weak. I did a second check and I found that the, the hadith is authentic. Hardly find the screenshots attached. I will be glad if you help me with further, further explanation. May Allah help you and reward you with goodness. So bí ọmọ ẹ̀yà yìí, message tán fi ránṣẹ́ sí So wọ́n fi screenshot ti hadith yẹn, wọ́n fi, wọ́n so wọ́n ní ní mọ́mọ̀ yá ìrí o mi mọ́ ẹni yìí rárá so wọ́n ní mo gbọ́ ìkan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yín láìpẹ́ níbi tí ẹ ti sọ̀rọ̀ nípa ọtí àti ẹ̀jẹ̀ so wọ́n ní àwọn gbádùn ìdánilẹ́kọ̀ọ́ yìí dáadáa àwọn ti pinnu láti pín ìdánilẹ́kọ̀ọ́ yìí káàkiri fún àwọn ọ̀rẹ́ àti àwọn mọ̀lẹ́bí àwọn wọ́n ní ṣùgbọ́n iyèméjì bẹ̀rẹ̀ sí wọ inú ọkàn àwọn nígbà tí mo sọ̀rọ̀ nípa lílálàáfíà ìrun ẹni tí ó ń kírun tó sì mutí tó wá mutí tó ń kírun lẹ́ni tí ó ti mutí wọ́n ní mo sọ wípé wọ́n tí ó sọ̀rọ̀ nípa pé ìrun ẹni ò lálàáfíà pé hadith yẹn mo sọ̀rọ̀ nípa pé hadith yẹn lẹ̀ wọ́n láwọn wá wọ́n láwọn tún lọ yẹ hadith yẹn wò lẹ́lẹ́kejì àwọn dẹ̀ rí wípé hadith yìí lálàáfíà so wọ́n ní kí n wo screenshot ìyàwòrán ojú screen eléyìí táwọn fi síbi ọ̀rọ̀ yìí wọ́n nínú àwọn ojú tí mo bá lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe àlàyé síwájú àkí ọlọ́run kí ó ràn yín lọ́wọ́ kí ọlọ́wọ́n bá kí ó san yín lẹ́san olóore ṣe léyìí ni mẹ́sẹ̀jì tí ọmọ ìyá wa yẹn fi ránṣẹ́ sí mi ọmọ ìyá ẹlẹ́ẹ̀kẹta orúkọ ọmọ ìyá yẹn ẹgbẹ́ bí wọ́n ṣe ṣe voice note sí mi ó máa ń jẹ́ Suleiman Abu Bilal wọ́n ní láti Ogun State làwọn ti ń sọ̀rọ̀ mi mọ́ ọmọ ìyá yìí náà so àwọn náà pè mí sákèésí lórí ọ̀rọ̀ yìí náà ni ṣe yé báyìí sìn àwọn náà dẹ̀ mú hadith yẹn wá àti nǹkan tí àwọn onímọ̀ hadith tí wọ́n sọ lórí hadith yẹn náà kí dẹ̀ ni hadith náà ibo ni àṣìṣe ti wáyé gbàtẹ́bì náà tí mo rí àwọn nǹkan yìí mo ráwọn àkíyèsí mo wá ṣe ìtẹ̀síwájú ìwádìí so mo padà wá rí pé èmi ni mo ṣàṣìṣe so eléyìí mú mi láti jáde láti lè yanjú nǹkan yẹn láti lè ṣàtúnṣe àṣìṣe yẹn láti lè ṣàtúnṣe àṣìṣe yẹn kọ́ lọ́wọ́ bá lọ́sùn fún àwọn àtàlákọ́dá wọn kó àkógbà ọlọ́wọ́ bá kí ó ṣe ní sábàbí dáadáa kọ́ lọ́wọ́ kó jẹ́ kí àtúnṣe yẹn kí ó kárí ẹgbẹ́ mo ní ṣàdúrà ní ìbẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ jẹ́ ká ṣe àtúnṣe yẹn kó rìn dé gbogbo ibi tí àṣìṣe yẹn ti dé àtúnṣe yẹn ọlọ́wọ́ bá kí ó dàbùkú bá mi mú rìn dé gbogbo ibi tí lẹ́kṣọ̀ yẹn ti dé tòmọ́dẹ̀ ṣe ń rọ àwa tí ọlọ́run àlejò bá tó kádàrà kárí lè iná kádà fún kí á ràn mí lọ́wọ́ láti bá mi fún ọ títí tí òbí débi tí àwọn nǹkan yẹn tó ti dé tó kọ́lọ́run jẹ́ kí ó lè ṣàtúnṣe àwọn tó yẹ pé bóyá wọ́n lè ti gba ẹ̀san jẹ àbí táwọn náà tí wọ́n lè ti tí lórí nǹkan tó bá gbọ́ látẹnu mi lórí hadithu yìí tó kọ́lọ́run bá fi ọ́ dákun kí ó ṣàforíjìn rẹ̀ ọlájọ́ kan sọ́lọ́ wa tí ọmọ yáyìn náà gbìyànjú ọmọ yáyìn náà kó àwọn ẹ̀rí yẹn wá sọ̀rọ̀ tí ọmọ yáyìn wá béèrè ní báyìí masala kan bẹ́ẹ̀ ń bẹ tí màá gbìyànjú àti yanjú so màá dẹ̀ ṣàlàyé kí nìkan tí ìlàlàyé tó wà ń bẹ gẹ́gẹ́ bí ọmọ yáyìn ṣe béèrè fún àlàyé ìtẹ̀síwájú tẹ́tìrí hadithi tí mo ń tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ bó ti ẹ̀jẹ́ sí pé mo ti kà náà nínú àkíyèsí ọmọ ìyá yìí ó ní hadithu anabi sallallahu alaihi wasallam tó sọ nípa wípé ẹni tó bá mutí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní gbà ọ̀run rẹ̀ fún odidi ogójì ọjọ́ tẹ́ ò bá gbàgbé mo sọ̀rọ̀ nípa hadithu nígbà tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí sẹ́gbẹ̀ẹ́ ni ń sẹ́gbẹ̀ẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn àwọn nǹkan tó jẹ́ gbìn tẹ́ pé àínú nǹkan yẹn gangan ẹ̀gbin ni so mo mo sọ̀rọ̀ nípa ọtí pé hadith kan bẹ táwọn èèyàn máa ń gbára lé lórí pé ẹni tó bá mu tí ọlọ́run ọba ò ní gba ọmọ ìfógójì ọjọ́ mo ní hadith yẹn bọ̀ àìfù ni àbí àṣìṣe nìyẹn hadith yẹn lálàáfíà gẹ́gẹ́ bí àwọn àkíyèsí hadith yẹn lálàáfíà dáadáa tí wọ́n ti padà ṣiṣẹ́ lórí ìṣèwádìí hadith yẹn dáadáa so ṣùgbọ́n lílára fi àdíìtì yẹn wípọ́ náà ọba àlékẹ́ láwùn nígbà ọrùn ẹni yẹn fógójì ọjọ́ ni ò túmọ̀ sí pé ẹni tó bá mutí tó mọ nǹkan tó ń sọ lórí ìrun tó ń dípò mutí ọtí yẹn ò pàlàkáyè rẹ̀ débi kọ́mọ̀ mọ nǹkan tó ń sọ gbogbo àwọn àrkánù sọ́lá àwọn àrkánù ọ̀run rẹ̀ pé àwọn wàjìbáàtì ọ̀run ẹ̀ ó pé irú ẹni so máa sàlàyé lè bá insha Allah karim so pé kò ń ṣe pé masala yẹn pé kó yóò nírun yẹn kò ń ṣe pé òun ni àṣìṣe wáyé lórí ẹ̀ tí kìí bá ṣe ìdájọ́ hadith yẹn gẹ́gẹ́ tí mo sọ pé daifu ni ìbẹ̀là ìṣe ti wáyé ṣùgbọ́n masala wípé ṣé yóò nírun àbí ò ní nírun eléyìí ni pé tó bá yẹ pé ọtí yẹn ó ti palà káyè rẹ̀ débi pé kò mọ ti ń ṣe mọ́ lórí irun kò tiẹ̀ kò tiẹ̀ mọ́ ti ń àbí gbogbo àwọn ọ̀rọ̀kánù ọ̀run ẹ̀ kò tí ẹ̀ kò lójútu ẹ̀ àwọn orígun ọ̀run rẹ̀ kò mú kò lójútu àwọn wàjìbáàtì ọ̀run ẹ̀ kò lójútu látara pé ó ti mutí ó ti mutí yó débi pé kò mọ tí ń ṣe má irú ẹni bẹ́ẹ̀ ò ní ní ọ̀run tiẹ̀ ṣùgbọ́n tó bá yẹ kó mutí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó sì mọ tí ń ṣe gbogbo àwọn orígun ìrun rẹ̀ pé àwọn àyàrun rẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ò ní ọ̀run ṣùgbọ́n kò ní ní ládá lórí ọ̀run yẹn ẹ̀kí ìsí yẹn inshallah kẹrí máa yẹn rìn yẹn láìpẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ní irun tó bá kí irun yẹn yóò ní irun yẹn bí máa náà wípé pẹ̀lú túmọ̀ wípé ìjọ́ràn yẹn ìrun yẹn yóò ọlọ́run bá lè kí ló gbé kú òfin pó ti ṣe sẹ́wọ̀n pé gbogbo àwọn ọ̀run táǹkì pátápátá wákàtí márùn yẹn ọ̀ràn yẹn rẹ̀ tásìkò rẹ̀ bá ti tó ọ̀ràn yẹn rẹ̀ ti dúró lórí wa ó dìbà tá a bá tó kírun yẹn kí wọ́n tó gbé kú lọ́rùn wa àmọ́ òun tásìkò rẹ̀ ò bá ti tó kò tí ìjọ ọ̀rọ̀ èèyàn lórí wa tá bá kú síwájú kásìkò rẹ̀ tó tó wọn ní tèsí rọ wa lórí ẹ̀ nítorí pé àsìkò orun yẹn ò bá wa láyé tàbí kú ṣùgbọ́n tásìkò orun yẹn bá lè wọlé bá wa láyé ọ̀ràn yẹn rẹ̀ ó ti wà lọ́rùn wa nìyẹn ó dìgbà tá bá tó kí kọ́rùn wa tó mọ́ kán tó gbé nǹkan yẹn kú lọ́rùn wa tán pè ní bàrọ́ àtòzímà kán tó gbé ìrun yẹn kú lọ́rùn wa wọ́n sọ wípé ìrun yẹn tẹ́bọ̀rọ̀ òbí hìzímà ìrun tí yẹn bá kí tó jẹ́ pé ìrun yẹn wọlé tí ọ̀ràn ìyàrún yẹn tó wà lórí ìyàn lásìkò yẹn tó fi kú tó fi pọ́nà bàríká gbé kú fún yẹn pé ẹni ti ṣe ọ̀ràn yẹn yẹn kò sí lọ́rùn rẹ̀ mọ́ sòtọ́ ẹni tí ó mu tí ó yẹn tí ò bá balàkáyè rẹ̀ jẹ́ débi tí kò ní mọ tí ṣe mọ́ lórí ọ̀run tó bá kí ọ̀run yẹn ìrun ìjọ́ràn ìyàrún yẹn yóò kú lọ́rùn rẹ̀ àgbà kò ti kì ṣùgbọ́n kò ní ní ládá lórí ẹ̀ sọ̀rọ̀ pẹ́ ti rí yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì náà hadithu yẹn kí n kọ́kọ́ ka hadithu yẹn náà hadithu yìí ó gbajúmọ̀ dáadáa alimamu nasa'i gbà wá bákanáà alimamu tirmidhi àwọn náà gbà wá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ alàlámàtò alalbani rahmatullahi wọ́n sàlàyé ìlàlàfíà hadith yẹn bẹ̀ bákanáà sahihul jami'i sahih tí wọ́n ṣe lórí tíra alimamu tirmidhi wọ́n ló lálàáfíà ń bẹ̀ bákanáà sahihu sunani sahihu sunani bin majah wọ́n sì dájọ́ lórí hadith ẹ̀kọ́ lálàáfíà àti sahihu sunani abi dawud wọ́n ló lálàáfíà ń bẹ̀ níbẹ̀ náà bákanáà ah, bákanáà alàlámàtù alwadi'i mọ́kùnrin ibn hadi alwadi'i rahmatullahi alayhi àwọn náà sọkú lálàáfíà nínú as-sahihu al-musnad wọn tíra àwọn tíra hadith wọ́n pè ní as-sahihu al-musnad àwọn náà ní hadith yẹn lálàáfíà hadith yìí wọ́n gbà látọ̀dọ̀ amru abdullahi ibn amr abdullahi ibn amr ibn al-aas ọdún ẹ̀nà ti bá hadith yẹn wá ìtọ́nà àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ni radiyallahu anhuma kọ́lọ̀ ń kọ́ bá yọ́nu sóhun àti bàbá rẹ̀ anábì ní la yashrabu al-khamra rajulun min ummati fayaqbalu Allahu minhu salatan arba'ina yawman la yashrabu al-khamra rajulun min ummati fayaqbalu Allahu minhu salatan arba'ina yawman anábì ní ẹnìkan ò ní mutí nínú àlùmọ̀ mi ọkùnrin kan ò ní mutí nínú mi kọ́lọ̀wọ̀ ọba àlékẹ́lá wá gba ìrun tó bá kí lọ́wọ́ rẹ̀ fódìdí ogójì ọjọ́ tẹ́yàn bá mutí ọlọ́wọ́ ọba lọ́sùnmọ́ àtàláwù ní gba ìrun ẹni yẹn fódìdí ogójì ọjọ́ hadith yẹn nìyẹn eléyìí báyìí alimamu nasa'i rahimahullahu ta'ala ni wọ́n gbà wá alimamu tirmidhi àwọn náà gbà wá

ẹgbàwá mi náà tó ń wá tó rẹ́ sí pé ọjọ́rú eléyìí báyìí náà anábi sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-aas náà ni anábi ni al-khamru ummul khaba'ith anábi ni ọtí ìyá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ń ṣe rí bá ha anábi ni gbogbo ẹni tó bá mú لم تقبل له لم تقبل صلاته لم تقبل صلاته 40 يوما ìrun ru ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bo ni gbà fógójì ọjọ́ lam tuqbal salatuhu 40 yawman wọ́n ní gbà ìrun èyàn tó bá mutí fógójì ọjọ́ fa imma tawahiya fi batnihi ma tamitatan jahiliya arabini tẹ́yàn bá fi wá lè kú lẹ́ni tó ti wà nínú okùn rẹ̀ tó fi kú ànábì nírú ẹni bẹ́ẹ̀ kú ikú jahiliya nìyẹn tí èèyàn bá ilé kú lẹ́ni tí ọtí wà nú ẹ̀ tó ti mutí tọ́tí ti wà nú okùn rẹ̀ tó wá kú lẹ́ni tọ́tí wà nú okùn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ò ní gba ọ̀run ẹ̀ fún ọlọ́wọ́n bá ànábì nírú ẹni bẹ́ẹ̀ kú ikú jahiliya nìyẹn ikú aláìmọ̀kan ikú kíkú lẹ́nu rẹ̀ níbẹ̀ ikú alimamu Tirmidhi wọ́n gbà wá ní hadith 1420 so tabalawunu sahihul jami'i hadith 3344 so Sheikh al-Albani sọ pé hasanu ni bákan náà akhrajahu at-Tabarani fil mu'jam fil mu'jam al-Wasit ní hadith 3667 bákan alimamu dáwọ̀ tó ní àwọn àgbà nínú súnà ní hadith 4610 náà so hadith yẹn nìyẹn wípé ẹni tó bá mu tí o ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní gba ìrun rẹ̀ fún dídí ogójì ọjọ́ tó bá wá lè kú lẹ́ni tó ti wà nínú okun rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó kúkú jàhìlíyà nìyẹn so kọ́lọ̀ wá kí ó sọ wa kúrò ń bẹ̀ eléyìí ń jẹ́ pé ọtí mímu nǹkan tó tóbi ni Naam alimamu nawawi rahimahullahu ta'ala nígbà tí wọ́n fẹ́ sàlàyé hadith yìí nínú sharhu muslim alminhaj tírà wọn tó pè ní alminhaj tán fi sharhu tàbí sàlàyé sahihu muslim wọ́n ní wa amma adamu qabuli salatihi fa ma'nahu annahu la yuthabu فمعناه, أن فمعناه أنه لا ثواب له فيها وأما عدم قبول صلاته فمعناه أنه لا ثواب له فيها wani ẹ̀rí àìnígba ìrun rẹ̀ tó wá nínú hadith yẹn wọ́n ní túnmà rẹ̀ ní wípé kò ní níládá lórí ìrun tó bá kíyẹn wa in kanat mujzi'atan في سقوط الفرض عنه وإن كانت مجزئة في سقوط الفرض عنه wọ́n ní bó ti ẹ̀jẹ́ pé ìrun yìí wọlé ìrun yẹn wọlé ọlọ́run bó gbà á fi sukuti alfardi anhu níbi wípé yóò gbé ìjọ́ràn yàn ìrun yẹn tó wà lọ́rùn rẹ̀ yóò gbé ṣubú kò ní síjọ́ràn yàn lọ́rùn yẹn mọ́ wọ́n kọ́ ipé ó ti mú ìrun yẹn wá

ó ti gbé ọ̀ràn yan ìrun yẹn tí wọ́n ṣe lọ́ràn yẹn lé lórí ó ti gbé kúrò fún pẹ̀lú kó ti kí ṣùgbọ́n kò ní ní ládá lórí ẹ̀ ibi tí ọ̀rọ̀ alimamu annawawiyo rahmatullahi alayhi ibi tó parí sí nìyẹn náà ṣẹwárí àìgbàrún rẹ̀ yẹn àwọn onímọ̀ jẹ́ kó yà wípé àìníládá lórí ẹ̀ àìníládá lórí ìrun yẹn ọlọ́run bà lè kẹ́lá bí sí ìjìyà fúnrú ẹni bẹ́ẹ̀ ni tó kò ní gbaládá lórí ẹ̀ kò ní ládá kankan lórí ìrun yẹn tó bá díò bèèrè kìyàmá ṣùgbọ́n lọ́wọ́ bá lè kẹlẹ́ ó ṣe kíni yóò gbà rún yẹ wọlé wípé ó ti gbé ọ̀ràn èèyàn yẹn kú lọ́rùn rẹ̀ ṣèyọ́kàn bá wípé nǹkan yẹn ti gbọ́ràn yẹn ìrun yẹn kú lọ́rùn wọn ẹ̀dẹ̀ ní ti wọn ẹ̀dẹ̀ ní dìhun wọn ní ṣe ni ṣùgbọ́n ládá tó yẹ kó gbà lórí ìrun nítorí pé ọlọ́run bá fìyà jẹ lórí ọtí tó mu yẹn tó yíba yìí sí so ilé tó túmọ̀ sí ni wípé ìdájọ́ wípé ẹni tó bá mutí tó bá kírun tó bá ẹpọ́ tí yẹn tí ò bá pala káyé rẹ̀ débi pé kó mọ kírun kìkúkì ìran ìlú lálàáfíà eléyìí báyìí náà ni al Abdul Aziz al Abdul Aziz bin Abdullah bin rahimahullahu ta'ala òun náà làwọn náà nígbà tí wọ́n bi wọ́n léèrè ìbéèrè yìí nínú fatawa wọn ìdáhùn táwọn náà mú wá nìyẹn wí tó wá yẹn pé ọtí tó mú yẹn ó ti dààmú rẹ̀ débi pé kọ̀mọ́ tí ń ṣe má ó kàn kí ọ̀run bálabàlá ní àwọn orígun òrun kò rí yanjú àwọn ọ̀ràn yanrun kò rí yanjú tòrú ẹni bẹ́ẹ̀ rùn nígbà ṣùgbọ́n tó bá yẹ pé ó rí òun kí àwọn ọ̀ràn yanrun ó mú wá ó sì yanjú ẹ̀ àwọn orígun oorun ó mú wá ó sì yanjú ẹ̀ tí bá yìí ìrọ̀rùn ó gbà tó ń ti pé yóò lẹ́tẹ̀ tó ń ti wọ́n náà bá rẹ̀ kẹ́rà òsì ní san lẹ́sàn kò ní gbalada lórí àwọn èèyàn ṣùgbọ́n òun yóò wọlé so eléyìí jẹ́ ṣókí nínú àwọn àkíyèsí tí mo rí pé ó ti pàtàkì kí n pè kí n dẹ̀ kí n dẹ̀ tẹ́ńpẹ́lẹ́mọ́ dáadáa nítorí àti fọ ọrùn yàn mọ́ kó ń bi àṣìṣe yìí torí pé sin ọlọ́run ọba Allah subhanahu wa lélẹ́ ìbáyìí so ìbáyìí sì so lẹ́ẹ̀kan sí kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó bá mi san àwọn ọmọ ìyá tí wọ́n pàṣẹ sí kọ́lọ́run kó bá mi san wọ́n lẹ́sàn-án rí ọlájọ́ kan sọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ànàsíhà tí mo kàn lè fún ọmọ ìyá tí àwọn sọ yìí pé àwọn fẹ́ àwọn fẹ́ ṣí lectures yìí lecture family àwọn friends ò ní pé tó bá yẹ kó bá máa bá ṣe lè pa ọ̀rọ̀ yẹn rẹ́ kù ń bẹ̀ ọ̀rọ̀ bí tí mo ti ṣàṣìṣe níbi ọ̀rọ̀ hadith ọtí yẹn tó bá máa bá ṣe lè pa rẹ́ kúrò ń bẹ̀ tó fi jẹ́ pé lè tó kù tó sàǹfààní yẹn wọn ó lè fáwọn mọ̀lẹ́bí wọn àtàwọn ọ̀rẹ́ wọn so eléyìí tí kò sàǹfààní eléyìí tó já yẹn yóò lè kú ń kí wọ́n yọ ọbẹ̀ kúrò bákanáà tó bá ní lọ́wọ́ náà tó bá yẹ kó bá mọ bó ṣe lè yọ ibẹ̀ yẹn kúrò bó ṣe lè gé bẹ̀ yẹn tó lè bá mi yọ kúrò tó bá yín sùn tá bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá lè kẹ́rẹ́ mi fọ́n ilé ìbá yìí náà kó lè jẹ́ kó lè jẹ́ àtúnṣe fún àwọn eléyìí tí ó ti ṣáájú náà so bí yàn ṣe bó ṣe jẹ́ nìyẹn so kí a tẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe lọ nínú tíra al-fiqhul muyassar fi dawi al-kitabi wa sunnah naam lálẹ́ pẹ̀lú gbọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala a bẹ̀rẹ̀ kíkà tíra láti al-babu ar-rabi'u ní ojú page 19 alábẹ́ kìtàbù tọ̀hárọ̀ kìtàbù àtọ̀hárọ̀ ní albábù rọ́bìí fìsíwákí wà súnanì fìtọ̀rọ̀ ìwọlé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ kìtàbù tọ̀hárọ̀ ọgbà ọ̀rọ̀ tí ó ń kọ́ wa nípa bí a ti ń ṣe ìmára nínú ẹ̀sìn Islam nínú àwọn ìran ìmára tí a ní nínú ẹ̀sìn Islam tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ṣe ìfọ̀má tó fi sàfọ̀má fáwa mùsùlùmí nínú àwọn ẹwà nínú Islam nípa ìmọ́ra torí pé ṣe ráwà mùsùlùmí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó yọ́nú tẹ́sìn wa púpọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dẹ̀ gbé àwọn òfin àwọn mùsùlùmí tá mọ́ tó tó ọlọ́run bá lè kí lágbé kalẹ̀ gbogbo àwọn ọ̀nà ibi tí ẹ̀gbin ti ń jáde lára wa pátá lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala fọ̀ wá mọ́kú mẹ́ kódà tá a bá tó kú tán a tún ṣe ìmára fókù tí ọlọ́run fi pàdé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run eléyìí báyìí ọlọ́run má jẹ́ kí a ṣe orí burúkú apádà sí aburú tí máa ń bá yàn tí yóò fi sọ pé ìranù lókù tó wọ́n ma ṣe ọlọ́run mẹ́jọ tẹ̀lẹ̀ sí wa gbogbo àwọn mara gbogbo àwọn àwọn ẹ̀kọ́ tà ń kọ́ wa yìí ẹ lè rí inú ẹ̀sìn kankan wallahi àfi inú Islam tẹ́gbẹ́ wallahi ni mo ń pè fún yín àfi inú ẹ̀sìn Islam náà ni gbogbo àwọn nǹkan yìí wà kò yé báyìí sìn ẹwọ́ orí títí àwọn ìmára eré ìta àti sọtẹ́yìn so ìkan nínú ẹ̀ náà látún fẹ́ sàlàyé fún wa lálẹ́ yìí nípa àtiwák ìsìláàmù ń fẹ́ kọ́ wa nípa bá a ṣe ń ṣe ìmára ẹnu wa bá a ṣe ń ṣe ìmọ́tótó ẹnu wa àtiwá pákò rírùn ìrun pákò nínú ìsìláàmù nǹkan pàtàkì ni ẹ̀kọ́ kan ńláńlá ni odidi ẹ̀kọ́ ni odidi báàbù kan ni nínú kìtàbù tọ̀hárọ̀ nínú ọgbà ọ̀rọ̀ odidi ọgbà ọ̀rọ̀ eléyìí tó ń sọ fún wa nípa ìmára bákan sunanul fitra àwọn àdámà kan bẹ tọ́lọ̀ ọba àdíkẹ́lá dámà wa àwọn ọmọ ànábì adam nínú ẹ̀ ní èékánná wa ìsìláàmù sọ bá ṣe máa ṣe mọ́tótó nípa ìkánná nínú ẹ̀ òun ni irun abíyá wa ìsìláàmù sọ bá ṣe máa ṣe mọ́tótó nípa rẹ̀ irun ìpamọ́ wa irun abẹ́ wa ìsìláàmù sọ bá ṣe máa ṣe mọ́tótó nípa rẹ̀ irun túbọ̀ mú wa ìsìláàmù sọ bá jẹ máa ṣèmọ́tò tó nípa rẹ̀ bákan náà abẹ́ dídá tó ń pè ní alkhitan tọkùnrin àti tóbìnrin ìsìláàmù kọ́ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ allah akiba. tó túnmọ̀ sí pé gbogbo mọ́tótó tó bá wù kéèyàn gbé wá lónìí ó ń tẹ̀lé ti ìsìláàmù lẹ́yìn ìsìláàmù tó yẹ kọ́ wa nípa bá jẹ máa ṣe mọ́tótó ìkánná wa ìkánná tẹ́rí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó yẹ pé ó mọ́ púpọ̀ ni gbogbo àwọn èyí lábápàdé ládẹ́ sàlàyé láyẹ̀nà inshallah kiri ما يعلق بهما من الأطعمة والروائح والروائح wọ́n ní nǹkan tó ń pè ní àsíwák òun náà ni kí a lo igi èkíkan igi ègígé igi igi kékeré tó lẹ̀ ká lò àbí nǹkan tó jọ nínú àwọn nǹkan tó jọ òun ni brọ́ọ̀ṣì wà ṣe bá yìí sìn inú àwọn nǹkan tó jọ òun ni ọmọ níka wá wà gbà mí tẹ́yìn bá wá pákò tí ò rí tó wá brush tí ò rí èèyàn máa ń lò kángbà mi tí ò fi fọ ṣe bá yìí sìn èèyàn máa lò fil asnan ká lò nǹkan yẹn láti fi fọ yín wa wàlfàmì àtẹnu wa li izalati ma ya'liqu bihima min al láti fi lè mú àwọn in tó bá lẹ̀mọ́ in tó lẹ̀mọ́ eyín àtẹnu wa ní àwọn oúnjẹ nínú àwọn oúnjẹ tá a jẹ nínú àwọn oúnjẹ tá a jẹ eléyìí tó bá lẹ̀mọ́ ká fi mú kúrò àwọn òórùn tí ó máa ń jáde látẹnu ká mú àwọn òórùn yẹn kúrò ìtànkù ní wà fi àwọn ìdájọ́ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ló wà lábẹ́ rẹ̀ almasalatul ula hukmuhu ìdájọ́ alákọ̀ọ́kọ́ tó wà lábẹ́ pákó rírùn tá òun náà ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam kí ni ìdájọ́ fífọ̀ yín eyín fífọ̀ kí ni ìdájọ́ ẹ̀ asiwaku masnunun fi jami'il awqat wọ́n ní pákó rírùn ká wa masnunun nǹkan kan ni tí ó bá súnà mu iṣẹ́ kan ni tó jẹ́ iṣẹ́ súnà fi jami'il awqat ní gbogbo àsìkò gbogbo àsìkò pátá òun ló lẹ́tọ̀ fún wa yẹn ni pé a wà nú àwẹ̀ o àtinú àwẹ̀ o kò sígbà tá a lè rún pákó tá a lè fọyín a a lè rún pákó lọ́sàn àwẹ̀ a lè fọyín lọ́sàn àwẹ̀ kò sí nǹkan tó fi ń ṣe yàn kò bàwẹ̀ jẹ́ tí bá yìí sùn náà wọ́n ni hatta sọ́ìm kódà ẹni tí ń gbáwẹ̀ law tasawwaka fi hali siyamihi fala ba'sa bi dhalik tó bá rún pákò tó bá fọyín tó bá fọyín nígbà tó ń gbáwẹ̀ lọ́wọ́ yẹn kò sáburú ń bẹ̀ sawa'un kana awwala nahari aw akhirahu kò bá jẹ́ àkọ́kọ́ àsìkò ọ̀sán àbí ìgbẹ̀yìn ọ̀sán tóòrùn tí wọ̀ kò bá jẹ́ gbọ́ àwọn àsìkò yẹn lèyàn fọyín ni kò sí nǹkan tó burú mẹ́ ó wọlé nínú àwẹ̀ لأن النبي صلى الله عليه وسلم رغب فيه ترغيبا مطلقا torípa nàbí sallallahu alaihi wasallam ṣe wá lójú kòkòrò ká máa rún pákó ká máa fọyín wa targhiban mutlaqan ní ìṣeni lójú kòkòrò tánàbí sallallahu alaihi wasallam túlẹ̀ àsìkò báyìí ó léwu anẹ́bí sọ lọ́sọ́lá mò dé anẹ́bí kan ṣe wá lójú kòkòrò ó sì fi ojú kòkòrò yẹn ó sì túlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní kẹ́kọ̀ọ́ wá gbọ́dọ̀ dé pẹ̀lú pé àìrọ̀ ah, o kò gbọ́dọ̀ jẹ́nu àwẹ̀ tó bá ti dínú àwẹ̀ ẹgbẹ́ ti dé wàlám yóò kọ̀ yìí hu bí wákìtí ń dúnà àkọ́ anábì ò dé pẹ̀lú àsìkò kan yàtọ̀ sásìkò mi anábì ò lásìkò báyìí kódà alánàbì sọlá ọ̀sán bá débi wípé tánà ìbá fẹ́ wọnú ilé báyìí anábì ọkọ̀ ọrùn pákó lẹ́nu ọ̀nà kọ́mbà jẹ́ sí pé tẹ̀pẹ̀tẹ̀ rí láwọn ìyàwó ànábì sọlá ọ̀sán ó fi pàdé rẹ̀ wọ́n pàdé ànábì pẹ̀lú tẹ̀pẹ̀tẹ̀ rí ànábì ìfẹ́ bẹ́ẹ̀ tí bá ní sí èyàn máa ń wọlé tọ̀ àwọn ará léèyàn lẹ́ni tí yóò dùn orí tí ó dùn owó ni tí bá ní sí tí yẹ́ gbé sábà nífẹ̀ẹ́ sí káfẹ́ ẹnu kó rẹnu lẹ́nu ẹgẹ́ bí ọmọ ẹgbẹ́ ọkọ àtìyàwó wọn ní ara òní ni wọ́n pé irú òórùn làwọn ń gbọ́ yìí tí bá ní sí tí ilé báyìí kò sí nǹkan tó burú mbẹ̀ islam ò takò pé ọkọ àti ìyàwó kan fẹnu kọra wọn lẹ́nu ṣe pé ó sì lè fẹ́ wáyé bẹ́ẹ̀ so nítorí ẹ̀ tí èèyàn bá fẹ́ wọnú ilé náà kéèyàn ṣe kí ni kéèyàn kọ́kọ́ kéèyàn lédọ̀tí lọ kéèyàn fi pákò yọ ẹnu kéèyàn fi pákò run kéèyàn fi pákò gbo ẹnu ànábì àmọ́ ṣe bẹ́ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam bá fẹ́ ka Qur'an àbánàbí bá fẹ́ kírun ànábì ọkọ̀ mú pákò náà tó bá fẹ́ ka Qur'an àbá fẹ́ kírun yóò kọ́ fi pákò tó yìí fọ ẹnu tó jẹ́ gbogbo àwọn nǹkan yìí láti padà láti padà mú wá ibi tá nẹ́bí sọlọ́sàn láàjì pákòdé àní kódà ẹgẹ́ bí oní súnnà tá bá wo àpò wa tá bá ní ká tú àpò wa jáde a gbọ́dọ̀ ni ó jẹ́ pé ń dà láwa à súnnà ẹlòmíì wà lẹ láìjí pé àìrọ ah, èmi ẹ lè má bẹ̀rẹ̀ nípa kò lápò tèmi torí mo ní lálọ́run tí mo máa ń fi sí tí mo máa ń fi sápò kò sí nǹkan tó burú bẹ̀ jáwó ní lálọ́run yẹn náà ká bẹ̀rẹ̀ nípa kò mẹ́ pọ̀ mọ́ rin pápò dáadáa àbí ká bá pápò mẹ́. gẹ́gẹ́ bí oní sunna sábà ní kéèyàn wà pò yẹn sábà ní ẹwà ìjà wà pò yẹn inú àwọn irin tẹ́tàn gbọ́dọ̀ bá lápò yẹn pákò gbọ́dọ̀ wà ń bẹ̀ pákò. gẹ́gẹ́ bí mọ́sálásí sunna ó gbọ́dọ̀ níbi táwọn máa kó pákò kọ́ táwọn èèyàn máa rí pákò báyìí pé èmi ò mú pákò wá ẹ lọ mú kan ní lórí ìkọ́ gẹ́gẹ́ bí mọ́sálásí sunna àwọn ilé àwọn nǹkan tó dáa ni tó jẹ́ báyìí tí turba nabi sallallahu alaihi wasallam ni laula an ashqa ala ummati la amartuhum bis siwaki inda kulli salah arabi ni tike bá ṣe wí pé mi fẹ́ fún pinpin mi fẹ́ kó nira bá wa lu umma mi ni in ba ateni ba àmọ́ torí pé ìfẹ́ kára ní wọ́n ní òjé ń pa wọ́n láṣẹ kan máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ń ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ànábì fara mọ́ nǹkan pa wọ́n láṣẹ rẹ̀ ó dà bẹ́ẹ̀ so súnà tó mọ àkádà ni súnà tá a kan pamọ́ ni ṣùgbọ́n lọ́ba kó ṣe rọrùn fún wa wọ́n ní nígbà tá ànábì sallallahu alaihi wasallam sọ wípé asiwaaku mutahiratun lil fam للفم مرضات للرب السواك مطهرة للفم مرضات للرب أنا بني قاكورون مطهرة للفم أما سيافومين أما سيماتوتوين مرضات للرب بكنا ọlọ́run ọba àlékẹ́lá yọ́nú sí ṣe rí ipọ́lọ́run ọba yọ́nú sí ìyẹn òun ló fi ń jẹ́sìn tẹ́ bá gbàgbé ìgbà tí àfáwà Ibn Taymiyyah rahmatullahi alayhi tí wọ́n ń sàlàyé kí náà pè ní ìbádà fún àwọn ní ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yarda wọ́n ní ìbádà orúkọ ni tó yẹ pé ó kó gbogbo tọ́lọ̀wọ́ nínú àwọn ọ̀rọ̀ àtàwọn iṣẹ́ tó hàn àtìrí tó pamọ́ so nínú àwọn iṣẹ́ tọ́lọ́run bá àríkẹ́lá yọ́nú sí òun náà ni pákó òun wà á jẹ́ pé ìrun pákó ìjọsìn ni torí pé mardatun lirrabb ọlọ́run bá àríkẹ́lá yọ́nú sí ìyọ́nú ọlọ́run bá ń bẹ níbi kí ẹ̀mà àrùn pákó a sì máa ṣe ìmọ́tótó ẹnu ó túnmọ̀ sí pé àǹfààní méjì lẹni tó ń rún pákó ní alákọ̀ọ́kọ́ ẹnu rẹ̀ ọmọ máa táwa náà sì máa ń fẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ àwọn tí bá máa ń ṣe mara àbí bákan náà yóò máa rí ìyọnu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala níbi kó rún pákó yìí jàmáà nígbà táwa mùsùlùmí bá tó rún pákó tá ń tọ́jú ẹnu wa tá sì tó ń gba lọ́dọ̀ ọlọ́run ni mùsùlùmí máa ń mọ́ ni mùsùlùmí ètò ẹni tí yóò máa wá rùn tí ó máa rùn pàtó wa ní àwọn mùsùlùmí tí wọ́n bá ti di mùsùlùmí nìsìn ó ṣe bí wọ́n náà ṣe mọ ọrùn parí ń bí wọ́n náà ṣe mọ ọrùn tó yẹ pé gbogbo gbogbo ọkàn ṣe pàtìbọ̀mọ́ lára rí bá yìí sìn èyàn kan èyàn tan green ní gbogbo ọwọ́ talẹ̀ ìwúrọ̀ àwọn nǹkan yẹn kò ń ṣe ṣe mùsùlùmí àbẹ́lùmí ọjẹ́ góró ẹ̀lùmí òjì obì gbogbo yẹn wà pọ́n kankankankan àti bá àti mo pure water kù kéèyàn lè gbẹnu síbi tó ti mo pure water pure water ti ẹ̀gbẹnu síbẹ̀ àní lè gbẹnu síbẹ̀ gan bí rẹ̀ yẹn bá mo pure water kù gan yẹn ò ní gbàdúrà kéèyàn mu <laughs> èèyàn mọ èèyàn mọ́rù kòkòrò tó lè ti bí eyín ń bọ́ sí omi kan sànú yẹn ẹ̀mí yẹn ọkọ̀ kòkòrò tiẹ̀ bọ́ sí kọ̀ bọ́ sí yẹn ọkọ̀ wò pé ta ló mo pure kù náà ẹ̀ jámbomi àní jámbomi ìlú ò lè mú ọkọ̀ dájú pé ìlè gbẹnu síbi tó gbẹnu dínà torí pé ẹnu ló dọ̀tí yìí gbogbo ẹ̀ ló dípẹta tó jẹra yìí mùsùlùmí ìṣe bẹ́ẹ̀ tó yẹ báyìí sí àwọn òórùn tí ọkàn kọ kò gbọdọ̀ máa jáde lára mùsùlùmí so hadithu yìí alimamu Bukhari àwọn ni wọ́n gbà wá ní kìtàbù sọ́un nínú sọ̀híhù wọn <clears throat> mùjáládì ẹlẹ́kejì hadith 40 wọ́n wá àìlákọ̀ rẹ̀ yẹn ni pé wọ́n gbà wá láì ní isnad mu'allaqan bi sighatil jazmi ṣùgbọ́n sighatil jazmi náà ti gbà alimamu ahmed àwọn náà gbà wá ní mùjáládì ẹlẹ́kẹfà hadith 47 alimamu nasa'i gbawa ni mujalladu alakọ̀kọ́ hadith 10 al'alamatu al'albani rahimallahu ta'ala wọ́n sọ haha rẹ̀ nínú al'irwa mujalladu alakọ̀kọ́ hadith 105 wa qala sallallahu alaihi wasallam anábi kíkà sallallahu bá kọmọ bá ó sọ wípé laula an ashukka ala ummati arábìnrin tí kìí bá ṣe wípé kí n má fi ara ní àwọn àlùmọ̀ mi àwọn ìjọ mi tó ránàbí ìfẹ́ nira fún wa arábìnrin tí kìí bá ṣe wípé mi ò fẹ́ fara ní àwọn ìjọ mi la amartuhum bit-siwaki 'inda kulli salatin arábìnrin ìyìn bá pa wọ́n láṣẹ kí wọ́n máa rún pákò ní gbogbo ìgbà tó bá fẹ́ kírun ni 'inda kulli salatin gbogbo ìgbà tó bá ìyìn bá pa wọ́n láṣẹ ṣùgbọ́n torí pé ìfẹ́ fara ni wọ́n ìfẹ́ kó nira bá wọn ní ìfi ṣe lọ́rọ̀ èèyàn lé wọn lórí ní ìfipá wọn látẹ̀ rẹ̀ tí ẹni tó bá fẹ́ ṣe kó máa ṣe ó dáa ẹ̀rí pé kejì pé ó ti wá di pé bọ́ọ̀ bá ṣe ó jí àti ọwà máa ní wá lára ṣùgbọ́n tẹ̀yẹn bá mójútó kọjẹ́ sí pé bánẹ́bí ti wí pé ẹnu pé nǹkan ṣe lọ́rọ̀ èèyàn nǹkan pàṣẹ rẹ̀ ni àbí bánẹ́bí fẹ́ bẹ́ẹ̀ ní tí òjìjẹ́ ń pàṣẹ rẹ̀ ni pé ìfẹ́ kó ní wọn lára ṣùgbọ́n mo fẹ́ ká máa ṣe ní gbogbo téèyàn bá tọ́lọ́wọ́n bá àdékẹ́lá bá ti rọrùn fún ó dáa kí mójútó nínú súnà ànábì sallallahu alaihi wasallam pé yàn mójútó súnà pé yìí ó fẹ́ràn gan ó mójútó súnà gan nínú ẹni kìíní mata yata akadu wọ́yàtà àkàjọ ìndẹ̀lùwùdó ó kan pá kárùn pákò nígbà tàbá fẹ́ sàlùwàlá wà ìndẹ̀lùwìntìbáhì minan naum àti gbà tàà bá jí lójú oorun ẹ̀rí èyàn ń jí lójú oorun báyìí kí àwọn ọkọ̀ fi pákò kábọ́ síbi láti fọnu káfọnu tí ẹ bá kọ jí lójú oorun lóru ó dà bẹ́ẹ̀ ọba sàtúbà náà lèyàn jí ó dà bẹ́ẹ̀ náà wà ń dàtà wọ́n yóò rí rọ̀ ìhàtì ìfàmì àti gbogbo àkígbà tí a bá ti lákíyèsí wípé òórùn ẹnu wa ti yí padà àti rí pé ah, ẹnu ti fẹ́ máa rùn lóòrùn tí ò dá gbogbo ìgbàkígbà tí wẹ̀ bá ti ń wáyé ká yọ pákó wa àbí brọ́ṣì wa ká fọnu kì í pọ̀jù tí a ti fọnu láàárọ̀ náà kì í pọ̀jù èyàn lè fọnu lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ pé oúnjẹ náà àtà ń àbí tàbá jẹ oúnjẹ oúnjẹ tẹ́nu gbogbo ẹsẹ̀ gbogbo àwọn àyè yẹn wọ́n tagọ síbẹ̀ ṣẹ́rá àwọn èèyàn tó bá ti lè pẹ́ ń bẹ̀ tó bá ti lè pẹ́ ìmọ̀ rùn ni ìtí máa ń mẹ́nu rùn nìyẹn gbogbo àwọn àwọn àtẹ́kù oúnjẹ àtẹ́kù oúnjẹ tó sápamọ́ táwọn tó dúró sí àwọn àyè ibi tí ọlọ́run ní kún ó dúró sí wọ́n tán lẹ̀ mọ́ bẹ́ẹ̀ so ká ká fi igi ìfọyín ká fi ká fi kókó mẹ́ kò sí pákó téèyàn lè rùn èyàn lè rún orin àyín èyàn lè fi rún pákó ewé dógóyárò igi dógóyárò èyàn lè fi rún pákó pákó igi pákó gẹ́gẹ́ tẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ tẹ́gbẹ́ igi pákó gẹ́gẹ́ báyìí tó máa ń lè èyàn lè fòun náà rún pákó tó yíba yìí sí àìmẹ́yà àwọn nǹkan míì náà tó tún sáǹfà níbẹ̀ tó yíba yìí sí a yẹ sí pé àwọn náà ẹ lè fi ọrùn pákó gbogbo àwọn eléyìí kò sí nǹkan tí ó burú ń tàbá láǹfààní àti rí láti lò náà wà ń dá tẹ̀rọ àti al nínú àwọn àsìkò tó kan pa ká máa rún pákó nígbà tó bá fẹ́ ka al-Qur'an tí fẹ́ ka ọkàn pa ń gbà yẹn ọkàn pa ní ni pé ó fẹ́ èèyàn tán ó súnmọ́ ọ̀ràn èèyàn

ó fi pákó wú ó fi gbu ẹnu ó jù sákò padà ó sì kọ́ mọ̀ ìmáàmù náà káwọn náà tó bẹ̀rẹ̀ ẹ̀rùn òun náà mú pákó ẹ̀mà káàkà máa ṣe kọmpítíṣàn pákó nínú mọ́sálásí bí màmú ti ń fa ti ẹ̀yọ́ làwọn èrò ẹ̀yìn náà ń fa ti wọn yọ pòpòpò lápò kúnkálukú ajùtẹ́nu so kò ń ṣe pé ká gbogbogbogbogbò kásìkò òun fi bọ́ abọ́ ọmọ kó fi máa mọ́mọ́ ìjọba sàlára pàrọ̀ àà kí ló dé gbàjẹ́ pé gbàjẹ́ pé yín irin lọ ń fọ̀ <laughs> níwọ̀nba náà ti tó níwọ̀nba náà ni kí ẹ̀ sáàmù kó gbé lọ sẹ́gbẹ́ ọ̀tún kó gbé lọ sẹ́gbẹ́ òsì kó gbé sókè kó gbé sílẹ̀ kó ìsójú sápò padà kódà gan ẹ̀rún ó lè márùn sí ìyàn lẹ́nu tó ti bá ń sìn so torí yóò ti jẹ́ tí gbogbo orí ló ti kún náà dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí tó ti kún náà kò ní ìdíkà tuntun jẹ kákan kàfi gbó rébà yìí dá púpọ̀ wàkádà inda dukhulil masjidi wal manzili wọ́n ní bákan náà ó tún kan pa nígbà tá a bá fẹ́ wọnú mọ́ṣáláṣí ẹ̀rí kan tá a bá fẹ́ wọnú mọ́ṣáláṣí ọkàn pa karùn pákó tá a bá fẹ́ wọlé wa mo ti sọ yẹn lẹ́ẹ̀kan àbí ọkàn pa karùn pákó ẹ̀yin náà wá dúró àwọn àsìkò tá àwọn èèyàn ń pákó gan tá máa ń gbélé yìí nù wọ́n kàn sá máa dùn ni pé ọlọ́run máa jẹ́ kí wá sí máa lápá ọjà pákó ọmọ wa ta táwọn ya bá ti ẹ̀rẹ̀ sí máa lò ní ìsìn bóyá mi gan òní para tó pákó tẹ́ máa rà lórí <laughs> tẹ́ bá ń rùn bí mo ṣe ń sọ yìí kò ní máa pẹ́ tán àrí ẹ̀ tètè máa rà mí ọjà pákó àyàbá ìdàdà bísíǹsì pákó <laughs> tó burú ní wá ọdọ ní ni ẹ̀páwọn ilé kan tó gbajúmọ̀ nílọrin ìtànkù wọn nílé onípákò tẹ́wọ̀n bẹ́ẹ̀ ilé onípákò ilé olórin náà ń bẹ ilé onípákò náà ń bẹ tí bá ń sìn so ọlọ́run kó kó bá ṣe dáadáa fáwọn ilé àti ilé ẹnì kọ̀ọ̀kan náà ah, li hadithin muqaddam ó kìrọ o li hadithi al-miqdam li hadithi al-miqdam ibn shurayh an abihi qala wọ́n ní torí hadithu tí al-miqdam ibn shurayh tó gbà wà látọ̀rọ̀ bàbá rẹ̀ ó sọ wípé sa'altu Aisha radiyallahu anha olóhun bèèrè lọ́wọ́ Aisha kọ́lọ̀nkọ́bà yọnu sí qultu olóhun sọ pé bi ayyi shay'in kana yabda an-nabiy sallallahu alaihi wasallam idha dakhala bayta Ọlọ́hun bèèrè lọ́wọ́ ànábì lọ́wọ́ yàwó ànábì Àìṣà pé kí là ànábì sallallahu alaihi wasallam máa kọ́kọ́ fi ń bẹ̀rẹ̀ tó bá fẹ́ wọnú lé rẹ̀ tánà ìbá fẹ́ wọlé kí ni nǹkan àkọ́kọ́ tánà ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe tí ó fi bẹ̀rẹ̀ kó tó wọlé qalat bit-tiwak yàwó Àìṣà ní pẹ̀lú ni nǹkan alákọ̀ọ́kọ́ tánà ìfìmọ̀ ṣe kó tó wọlé òun ni pákò rọrùn hadith yìí alimọ́ muslim gbà wá ní hadith 253 nínú sahihu wọn wa yata'akkadu kadhalika 'inda tuli sukut wọ́n ní bákanáà ó tún kan pá ká máa rún pákò nígbàtá bá ti dákẹ́ fásìkò tó pẹ́ ẹ̀rí pé tẹ̀yàn bá ti dákẹ́ fásìkò tó pẹ́ gan nígbà tí ó tó pẹ́ ọkà pákà tó sọ̀rọ̀ kakọ́ ṣe gíní kakọ́ ọrùn pákò náà wà ok wàyàtà ákàdù kàzálìkà ìdà tó lè sókòjì mo ti sọ yẹn mo ní ó kàpá karùn pákò nígbàtí a bá ti dákẹ́ fásitì tó pẹ́ tí a sọ̀rọ̀ so kákìsí lè báyìí náà náà nínú àwọn àsìkò tó tún kẹpa bákẹ náà náà òun náà ni inda sufrati inda sufrati al-asnan nígbà téyìn wá bá jẹ́ máa pán téyìn bá ti ń pán kí ọkàn pákàrùn pákó ń gbà yẹn náà lil ahadith sabiqa nítorí àwọn ahadith ilé tó ti sáájú wa kana rasulullahi sallallahu alaihi wasallam idha qama min al-layli yashusu fahu bis-siwak bis-siwak wọ́n ní ọwà náà ti tí ànábì sallallahu alaihi wasallam tánàbì bá sáábà wípé tánàbì sallallahu alaihi wasallam bá ti dìde lóru yashusu fahu bis-siwak ànábì a máa gbó yẹ̀ṣúùsù yẹn ni pé yòdálìkù ó yé bá ń sìn àdábì máa ń ṣe dálkù ó máa ń ṣe dálkù jàre àdábì máa ń gbó ẹnu ó máa ń gbó ẹnu rẹ̀ pẹ̀lú pákó Ah Ànábì máa ń fi pákó ọmọ bí ń gbo ẹnu so hadithu yìí Al-Imam Bukhari náà gbà wá nínú Kitabul Wudu hadith 245 àti Muslim náà àwọn náà gbà wá nínú Kitabu Tahara hadith 255 ó túnmọ̀ sí hadithu yìí muttafaqun alayhi Bukhari àti Muslim ni wọ́n pawọ́pọ̀ gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam náà eléyìí báyìí túmọ̀ sí pé ìṣesí anábì sallallahu alayhi wa sallam tó bá jí lóru nìyẹn eléyìí tó pàwọn ẹ̀káwà náà kí a dúnni mọ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ sí anábì sallallahu alayhi sallam ṣe kúrò níbẹ̀ kó dúnni mọ́ ìmọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ so nínú ìsàfihàn ìnífẹ́ ànábì sallallahu alaihi wasallam ni naam naam nítẹ̀síwájú wọ́n ni wal muslimu ma'muru ni inda al-ibadati wa taqarrubi ila Allah mùsùlùmí ẹni tá a pa láṣẹ ni nígbà tó bá fẹ́ sin lọ́wọ́n bá tó bá fẹ́ ṣèjọsìn àti nígbà tó bá fẹ́ súnmọ́ lọ́wọ́n bá Allah subhanahu ta'ala an yakuna ala ahsani halin min an-nadhafati wat-tahara kí mùsùlùmí wà ní apá mùsùlùmí láṣẹ nígbà tó bá fẹ́ ṣèjọsìn àtìgbà tó bá fẹ́ sun Ọlọ́run ọba kọ́ wà lórí ìṣesí tó fi ń dáa jùlọ ní ìmára ní ìmọ́tótó kéèyàn wà ní ẹni tí ó wà lórí ìṣesí tó dáa jùlọ nínú ìmára àti ìmọ́tótó wọ́n pa wá látẹ̀lẹ̀ mas'ala ẹlẹ́ẹ̀kẹta bima yakunu bima yakunu kílà mọ́ fi kílà mọ́ kí ni táà mọ́ ń lò láti fi rún orin wa irinṣẹ́ wo la mọ́ ń lò kí ni nǹkan táà mọ́ ń lò láti fi fọyín yusannu an yakuna tasawwuku bi'udin ratbin la yatafattatu wọ́n ní ó bá súnnà mu kí a máa rún pákò bí ìrúdìn rọ́pọ̀bìn pẹ̀lú igi tútù láyàtàfàtàtù igi tí ò ní máa rún nígbàtí èèyàn bá fi ń fọnu tí ò ní máa rún irú àwọn igi tútù tútù bẹ́ẹ̀ òun ni ó bá súnnà mu ká máa fi rún pákò wàlá yajrahul fama tó bá wùn yẹn lè sọ pé wà láyé jọrọ hulfama tó bá wùn yẹn lè sọ pé wà láyé járì hulfama ẹgbẹ́ mú ti kàkálẹ̀ kan mú ní dálaka mú ní yudaliku tó bá wùn yẹn lè sọ pé yudaliku tó bá wùn yẹn lè sọ pé yájuluku tó yí báyìí sí tí mo sọ pé dálkù lẹ́ẹ̀kan yẹn mo padà sọ wala yajrahul fama igi tí òun ní dá ọgbẹ́ ti wà lẹ́nu tí ò ní máa pa wá lẹ́nu tí ò ní máa dá egbò sẹ́nu wa tábà fi rùn pákò fa inna nabiyya sallallahu alaihi wasallam kana yastaku bi udi araki wọ́n ní anabi sallallahu nínú àwọn igi tí wọ́n máa ń lò lásìkò yẹn tó yẹ pé ó wà lọ́dọ̀ tí wọn nílẹ̀ lárúbáwá ń bẹ̀ ó naam wọ́n ni wà láhù ayata táwàkà bí yẹ́ dìhì jùmùnà awìlì sọ̀rọ̀ ó tọ́ fún èèyàn kíyàn pákò fọ ẹnu èèyàn pẹ̀lú ìka rẹ̀ bóyá ìka ọwọ́ ọ̀tún ni kankan àti rí a lè mú ìka wa ìka ọ̀tún ìka òsì eléyìí tó bá wù wá ní méjèèjì bẹ̀tọ́ dá kálù ọ̀tún a lè fi yégé ni a lè fi fọyín wa pé èmi ò tiẹ̀ rí pákó ń tèmi mi sì rí brush ebi sáà rí ka ọ̀sán níka ẹ̀ lò ká náà kò fi fọ́ náà mọ́ ní fal'amuru fi haza wasi'un wọ́n ní ọ̀rọ̀ nípa ń tá lò láti fi fọnu nǹkan tó fẹ̀ ni gbogbo tó bá ti tó bá ti lè ṣiṣẹ́ òun ni ṣẹ̀rí àfààyè ìgbà ni mo sọ pé kò sórin tá lè lò kò sí pákó tá lè lò ẹnìkan sọ pé àwọn pákó kan bẹ ẹ̀yìn tó máa ń tà ọmọ wà nù lálọ́nù báyìí tán mú wá láti lárábáwá òun náà ń sọ irọ́ ni kò sẹ́rí kankan tó sọ pé irú gbogbo tí èèyàn bá ti lè lò tí ó fọnu dáadáa hmm? pápá jùlọ àwọn igi ní tó ń bẹ̀tẹ́ pé tẹ bá ti ẹ̀jẹ́ gan àwọn atọ́mọ̀ hó báyìí bí orí àyìn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn a máa hó tí wọ́n bá rí igi pákó gidi náà òun náà máa hó tó yẹ bá yìí sìn tó àwọn yẹn tó òun tiẹ̀ tó dáa yóò tún èyí hó rẹ̀ yẹn yóò tún lè kó àwọn bàbá rí yìí bá ti rélé tí èhó náà tẹ̀ ti ti igi dógóyàrò ohun èhó ń tiẹ̀ ṣùgbọ́n òun náà máa ń fọnu tí ó dá sáká àbí ogun bàtún ni ẹ̀yẹ́ bí ẹ̀bá tún fọnu pẹ̀lú yíò gan rí ó yẹ kí kọ́ máa lé bá dànù so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn gí alálùbáríkà tí ó ti ọrùn pákó bákan kéde pé tí pákó wà tóbi tí pé àti gbé sẹ́nu gan ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni máa bẹ̀yẹn gbé kìí ṣe pé dandan kìí ṣe pé kọ́ wá tóbi gbangba ṣé bá yín sìn so ká má kí àṣejù bọ́ igi igi tí ò tẹ́rín pátápátá tí ò sì tóbi táwa náà ti mọ̀ tó yẹ pé gbogbo tí tóbi rẹ̀ gánfẹ́ lè má jù ká lọ wọ́n bá sì jù ká lọ náà kọ́ láì fi kọ́ sáà má jẹ́ hẹ́rì mà tí tí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ lè wá kẹ́nu yàn kó tó ríbi fẹ́ so fàyín lam yakun ní ìdáhù ẹ̀rọ̀dùn yàtàkù bí i hálẹ̀ wòdó wọ́n ní tíyàn bá rí igi tíyàn fi rún pákò tíyàn fi fọnu nígbà tíyàn ń sàlùwà lálọ́wọ́ tíyàn bá rí igi tíyàn fi fọnu kò sí igi pẹ̀lú yàn tíyàn fi fọnu nígbà tíyàn ń sàlùwà lálọ́wọ́ àjíṣà òtàtà wókó bí òṣùwẹ̀ ìhì bin رضي الله عنه في صفة وضوء النبي صلى الله عليه وسلم wọ́n gẹ́gẹ́ bí Aliyu bin Abi Talib ṣe gbẹ̀gbà wá kọ́lọ̀nkọba wa yọ́nú sí lórí eléyìí báyìí nígbà tó ń sàlàyé bá Nabi sallallahu alaihi wasallam ṣe mọ́ ń sàlùwàlá fún wa hadith yìí tó gbé ẹgbà wáyé wá Al-Imam Abu Dawud wọ́n gbà nínú Musnad wọn àfáwà Ibn Hajar wọ́n dẹ̀ sọ pé lálàáfíà nínú At-Talkhisul Habir náà almasalatu rọ́bíà masala ẹlẹ́ẹ̀kẹrin ìbẹ̀rẹ̀ la máa dúró sí lálẹ́ inṣàlọ́ karim wà mín ahammiha ma warada fil hadith as-sabiq wọ́n nínú àwọn ilé tó pàtàkì jùlọ nínú àwọn alamọ̀rí tá ń sàlàyé yìí òun náà ni nǹkan tó wá nínú hadith tí ó ti sáájú yìí annahu mutahhiratun lil fami fi dunya pé in tó pàtàkì jù níbi pákó rírùn ni wípé ó jẹ́ nǹkan tó máa ń fọ ẹnu tó máa ń mọ́ ẹnu nílé ayé yìí mardatun li rabbi fil akhirah ó ti jẹ́ nǹkan tọ́rọ bá lékẹ́lá yọnu sí nǹkan yọnu ọlọ́run bá lọ́jọ́ gbé al-qiyamah ni sunna yanbaghi kí a ta àhádà rẹ̀ kí a máa sọ dáadáa kí a lákòólé kan rẹ̀ kó lákàkún rẹ̀ wà láyà tórókù ha kí a máa gbé súnà yìí jù sílẹ̀ lima fi ha min fawaida azimatin nítorí àwọn àǹfààní tó tóbi tó wà nínú ẹ̀ wa qad yamurru ala ba'd al-muslimina muddatu min al-waqti kash-shahri wash imma takasulan wa imma jahlan wa hum lam yatasawwaku imma takasulan wa imma jahlan wọ́n ní nígbà míì wani. àwọn míì náà àwọn mùsùlùmí àwọn míì awon àwọn mùsùlùmí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní ó lọ ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní ó kan osu meji wọ́n ní rún pákó ẹ̀ẹ́ra àwọn mi be

àti ẹni tí ó jẹ́ òròjú àtẹ́tọ́ jẹ́lá ìmọ̀kan ẹ̀rí pé ibi àìsé òun náà ni àrùn àwọn méjèèjì ó padà gbé wọn lọ ṣe wá rárá yìí mọ̀ ń tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tó fúyẹ́ ju olóròjú lọ tó róròjú mọ̀ kò sé ni aláìmọ̀ ń tiẹ̀ ó súnmọ́ tóun bá mọ̀ kóun máa ṣe ṣe bá ń sìn so bẹ̀tà àwọn méjèèjì àtẹ́ntí ń rojú àtẹ́ntọ́ jẹ́lá ìmọ̀ ẹni tó fà á tí wọ́n fi rí nǹkan yìí ṣe òun náà ni àrùn méjèèjì yìí وهؤلاء قد فاتهم الأجر العظيم والفوائد الكثيرة wọ́n láwọn táa sọ yìí láàdá tó tóbi ti bọ́mọ̀ wọn lọ́wọ́ nìyẹn àwọn àǹfààní tó pọ̀ ó ti bọ́mọ̀ wọn lọ́wọ́ bí sábàbí tarkihim áàbìhì súnnàtà lẹ́tì káàna yóò háfìzù aléhà nàbí sallallahu alaihi nítorí gbígbé súnnà yìí jù sílẹ̀ wọn ó ti mú ọ̀pọ̀lọ́ ó ti mú ládá tó tóbi bọ́mọ lọ́wọ́ ó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ orí lọ́wọ́ nítorí gbígbé súnnà yìí jù sílẹ̀ eléyìí tó jẹ́ pé anábì sallallahu máa ń dún ma n bi ma ijabi anábì fẹ́ pa àwọn àlùmọ́ rẹ̀ látẹ̀ tán látẹ̀ ọ̀ràn yàn anábì fẹ́ pa wọ́n látẹ̀ lórí ẹ̀ tán láúlà àkọ́fù màṣàkọ̀ tí kìí bá ti pánẹ́bí ń bẹ̀rù pé kí ni ra má lọ tẹ́lẹ̀ anábì fẹ́ pa àwọn àlùmọ́ yìí látẹ̀ ọ̀ràn yàn lórí ẹ̀ tán wọ́kọ̀ ní zakaru fọwá ìdà òkúrọ́ listiwak wọ́n ní àwọn onímọ̀ wọ́n sàlàyé àwọn àǹfààní míì náà tí ń bẹ fún pákó rùn minha nínú àwọn àǹfààní táwọn ní ma sọ ipọ́ wà nínú ẹ̀ annahu yuqawwil abnan wọ́n ní ó ma mú eyín wa ó ma mú eyín ọmọ mú lágbára eyín yóò ní agbára tí ó le koko ìmọ̀ ń fún yín lágbára ìmọ̀ ń rò lágbára wa yashuddu lisa bákan náà wọ́n ní èrìgì wa ìmọ̀ ń mú òun náà le ìmọ̀ ń mú kérìgì náà le dáadáa òun náà ní yóò lágbára láti di eyín mú olúwa rẹ̀ ò ní tètè máa yọ léyìn tẹgbẹ́lò mi ò ní tí ìdàgbà débì kan eyín ó kọ́kọ́ àwọn eyín ó ti máa fòyọ ṣe bá ń sìn so tẹ́ bá dáadáa ní tó súnmọ́ níjù ní kí eyín kọ́ báyàn kalẹ̀ kí eyín má relé déyàn ní tó súnmọ́ jù bá gbogbo àwọn ẹ̀yà ara wa ọlọ́njọba wa kalẹ̀ o ọlájọ́ kan sọ lọ́wọ́ bá àwọn èèyàn tó wà ń bí ìsàmì náà wàyúnkì sọ́ọ̀t wàyúnkì sọ́ọ̀t bákanáà wọ́n ló máa ń fọ ohun wa má ẹ máa jẹ́ kó hùn kó má wàyúnà ṣètò láàbì bákanáà ó máa ń jẹ́ kéèyàn jáfáfá pákó òyìnrùn ìmọ̀ jẹ́ kí èèyàn já ẹ̀yìn náà wò náà nígbà míì tí yóò bá rún pákó gan ẹgbẹ́ èèyàn gẹ́hùn ní jẹ́ta ara yẹn èèyàn kàn sáàmọ̀ pé kí gbogbo ara mi ò kàn sáà sí bákabáka níbi lóde yẹn ẹnu yìí náà ni táàrí fọ yìí náà ni inú yóò sáàmọ̀ bàjẹ́ bí ẹni pé nǹkan kan sáà tiẹ̀ ti dẹ́kù lára yẹn ṣùṣùgbọ́n tẹ̀yìn bá rẹnu fọ dáadáa rí pé gbogbo ara yẹn ta kédékébé dáadáa wàláhì ni o èèyàn gó fẹ́ sọ̀rọ̀ gan èèyàn gó ọ̀rọ̀ gan tí èyàn bẹ fẹ́ yín gbogbo ọ̀rọ̀ èyàn sá mọ́ eh, kódà bẹ́ẹ̀ yẹn ń sọ̀rọ̀ lásán èyàn mọ́ smiley sọ̀rọ̀ torí pé yẹn ti mọ̀ pé ìntọ́ ń bẹ lábẹ́ èrì ìntọ́ ń bẹ lábẹ́ ètè yẹn ìntọ́ dáa ni ọ̀tọ̀ ní kí yẹn máa sọ̀rọ̀ kọ́ máa mánéjì ẹnu <laughs> kí yẹn bẹ́rẹ̀ nìkan kí yín mọ́ ní bọ́ta torí pé wọ́n ti mọ̀ pé tí ń bẹ lábẹ́ ètè yẹn <laughs> tó bá bọ́ta àwọn èèyàn lè fẹ́rẹ́ gé kí a lè léyìí <laughs> lóò kẹrí ìgbà míì kọ́lù eyín yàtọ̀tọ̀ ẹlòmíì bẹ̀rẹ̀ pé kódà ó fọyín rẹ fọyín kọ́lù eyín rẹ̀ wáìtì ni kò kọ́ márùn ju bẹ́ẹ̀ lọ tó ń ti bẹ́ẹ̀ náà eyín rẹ̀ brown náà ni ṣé báyìí sì kọ́lù eyín brown tẹ bá rí kọ́lù eyín tó brown kéde létè fọyín ká má tà sí tewu eyín tí wọn bá fọ ẹ ti rí pé eyín òun sì yóò sì tíìkì kò sì ní smooth ẹ rí i pé gbogbo ẹ sá ẹni tó lẹ́nu gan mọ̀ pé táwọn ọmọ bá ṣe ń lọ síbi ẹnu kíníkan àwọn kíníkan ha òun níbi eyín yẹn tí ń ṣe kárakára eyín ò ní kò ní yọ̀ dáadáa kó bẹ́yìn ọba pánà kọ́ máa tà tó bá yẹ pé yín pípa lọ́rùn jogún fún yàn kọ́ máa tà kámà pé á ah, ẹni yìí ọlọ́run kà fún ní eyín pípa ni eyín òun máa ń tí ó bá ń sìn so ṣùgbọ́n kí gbogbo wa mẹ́tẹ́rì ilé yóò dá aláti kí èsì dáadáa kọ́nà ọba kọ́dá fún kó wà pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa náà ilé ìbáyìí náà níbi tí a dúró sí lónìí tí ó bá ń sìn lórí àwọn àǹfààní ta tún kà nínú àwọn àǹfààní tí ń bẹ pápò òrùn ó ní pé yọkọ́wé asnan a máa fún yín lágbára wàyà ṣúdù lísà ó sì máa ń ro erigi ó máa ń fún lágbára wayonki salt bákan náà ó máa ń jẹ́ kí ohun èèyàn kó má kó má gara wayona ṣètò láàbì ó sì máa ń jẹ́ kí èèyàn jáfáfá tí wàá bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àkọ́dà kan kí ó ti àlékún àgbọ́yé ẹ̀sẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá kí ó ti àlékún dáadáa nìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá kó sí wá ní mùsùlùmí tí ẹ̀kọ́ ẹ̀sìn tí ó dùn lára gbágbágbá alájọ kan sọ náà bá ó wà àwọn àfáà wa tí wọ́n ń kọ́ wa lẹ́sìn àtàwọn tí wọ́n kọ tíra táǹkà àtàfin sàǹfààní ọlọ́run bá kódà kún kí àwa ti dáadáa fún wọn àwọn tó ti kú nu wọn ọlọ́run bá kí ó bá wa kẹ́ wọn ní kẹta kìyàmà àwọn tó wà nílé ayé nu wọn kọ́nà bá lọ́sùn fáwọn àtàrà náà ọlọ́run dákun ọlájọ́ pàṣọ́nà Allah subhanahu wa ta'ala ọlọ́run dé kí àǹfààní náà kí ó tẹ̀lé wa títí dé inú sàárè wa ó dẹ̀ tẹ̀lé wa dé gbangba ọjọ́ gbọdọ̀ àfẹ́yàmà kọ́lọ́n balẹ̀ gẹ́gẹ́ kó fẹ́lẹ́ ìṣe àtàbàbí ìwà àlùjánnà wa ọjọ́ gbọdọ̀ àfẹ́yàmà naam subhanaka alhamdulillah ṣẹlẹ̀ la ilaha illa anta astaghfiruka naam ìbéèrè bẹ́ẹ̀ ọkàn náà nìyẹn naam. nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó sì máa wáyé lábẹ́ báàbù ta wà yìí láfàfi ṣèbéèrè yẹn pé àwọn irun tí wọ́n fẹ́ ká máa mú kù lára àti kánná àtàwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa mú kù lára náà àwọn àdámá wa tí máa ń wù tí máa ń wù pé gbèdéke ọjọ́ wo ni wọ́n ní kí a ká fi lẹ́dà tí ò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ tí ò gbọ́dọ̀ kọjá gbèdéke ọjọ́ yẹn ká tó rípa mú kúrò ogójì ọjọ́ ni náà wọ́n fún wa láàyè pé a lè fi nǹkan ilẹ̀ a lè dá sí fódì ogójì ọjọ́ tó bá ti lè kọjú ogójì ọjọ́ kò dá ó ti di wàhálà ó ti dá burú tó yẹ bá ń pè so àti èèyàn máa gbìyànjú àti máa mú kúrò ó pẹ́ jù nìyẹn ó pẹ́ jù kété pé kéèyàn máa fi ilẹ̀ bẹ́ẹ̀ kódà bí bá lè máa fa lọ́tẹ́ ọ̀tẹ̀ ìkánná yàn kí yàn máa gé lọ sí ọ̀tẹ̀ ìrùn àbíyá yàn kódà èyàn tí yàn bá ti gbójú fẹ́ máa tó kún báyìí kí yàn tó gé e. ó tún ti bí ẹni fẹ́ máa kún kí yàn tó gé e. ó tún ti bí ẹni fẹ́ máa kún pé kéde kókó jẹjẹ kéde pé kó ti kún jákìtì débi tí àwọn ẹmọ lè máa sáré ń bẹ̀ kó di pé kéyàn rí kó ti fẹ́ máa gbéra lásán kàtàrí bẹ́ gidi bẹ́ẹ̀ ni tabẹ́ náà tí bá ń sìn so ká máa ró ká kó máa kún so àti àwa lọ lára ó pẹ́ jù àráyè àráyè kò gbọ́dọ̀ kọjú ogójì ọjọ́ sí ti báyìí sí náà àfáà ní wọ́n ní títú ànábì sallallahu alaihi wasallam sọ so pé tí títú nìkan ni ẹ̀rẹ̀ tú ni so bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam gbólóhùn tí ànábì sallallahu alaihi fi gbé wá gbólóhùn tútù ni ṣùgbọ́n kò ń ṣe pé tútù nìkan òun lè léyìí túmọ̀ sí so ìsáàtì mú kú ń gbogbo ọ̀nà téèyàn bá lè gbà mú kú ń kò bá jẹ́ sí pé èyàn ó fà bẹ́fẹ́lẹ́ ṣẹmọ̀kẹ́tọ́ fìlà bẹ́fẹ́lẹ́ àfáàní mú bèèrè mojúmọ̀ pẹ́ lè máa bíléèdì náà ń pè lábẹ́fẹ́lẹ́ ẹgbọ́ yorùbá máa ní ti bíléèdì náà ń pè lábẹ́fẹ́lẹ́ ó jẹ́ pàbẹ́fẹ́lẹ́ láti fa kúrò ń bẹ́ẹ̀ ni ó jẹ́ klípà ẹ̀ tó bá ní klípà tọ́nà bá ìkẹ́ wá bò láti ìtọ́ ẹ̀pọ̀ ní klípà àti ẹ̀kí ti ń jẹun lọ́tọ̀ so èèyàn lè ti fa kúrò ń bẹ́ẹ̀ kò bá ìjẹ́ pé tútù ni ó rọrùn ní tútù náà ẹni tó bá mọ́ lára tẹ́yìn bá kọ́kọ́ dáwò omi lè fẹ́ jábọ́ lójú yẹn o ṣùgbọ́n tẹ́yìn bá ti mọ́yàn lára dáa kódà yọ́ mọ̀ dùn mọ́yàn ẹ̀kà mọ̀ fàátù bí ẹni pé kìnnì ni ọwọ́ yín gẹ́lẹ̀ mọ́mọ́ kú mẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ tẹ́mọ̀ fàátù ó rọrùn náà ọlọ́run bá lè jẹ́ láti dá ọrùn yẹn náà ní ọrùn tó ṣe fàátù ẹ rí pé irun abíyá ló fẹ́lẹ́ jù náà àwọn ọrùn tí ń bẹ lára wa òun <laughs> ló tìkì ju irun máa tẹ̀lé <laughs> òun tí kì gan náà ọrùn tó wà lára wa so èèyàn lè tú èèyàn lè fa kódà tó bá yẹ pé àwọn páyọ̀dà kan bẹ tó yẹ pé téèyàn bá kú sí ó lè múre èèyàn lè kú páyọ̀dà yẹn náà sí tẹ̀pá àwọn páyọ̀dà kan bẹ tó jẹ́ ṣe fún páyọ̀dà tó pé tẹ́ bá ti gbọ́n sí báyìí yóò gbogbo ọkàn rí dànù ni èèyàn lè gbọ́n wọn náà sí tí ò bá ti ní kó bára tó sì dájú pé kó bára náà ni wọ́n fi ṣe àbí so yóò bá ti ní kó bára kò sí nǹkan tó burú bẹ̀ kájà ti máa mú kúrò kọ́ mọ̀mọ́ sí ọmọ yẹn ń bẹ̀ tó ti yé نعم والله أعلم سبحانك الحمد أشهد لا إله إلا أنت تستغفرك